tí Jamiu Adégún àbálẹ jẹ́ kẹ́mi àtún wọn jọ pàdé báyìí kó tó bá ń bẹ̀rù bó ṣe ń sọ pé òun láyà yẹn kò láyà o èmi ni wọ́n sọ fún pé kí n má tẹ̀rí sí i ìrùpọ̀ ọmọ ẹ̀ńtẹ́ ń pè lájígi ni ẹ mú ẹ kì í òòrẹ wá ni ọkẹjọ ń jẹ̀gbọ̀n nítorí wípé gbogbo téèyàn bá ń fa ìmọ̀ kan ṣe ìjẹ̀gbọ̀n òdì lèyàn ó máa ṣe sọ ọmọ ń tọ́ fọ́ ìjọmọ́ olórí ní Bàrígà níjọ́ kìnínní àná sọ rántí lórí ọ̀rọ̀ ànábì ìsá padà bọ̀ ànábì ìsá ò padà bọ̀ tó ṣẹlẹ̀ láàrin ìwọ àti àwọn àfáà kan Jamiu Adégúnwà Mr Jamiu Adégúnwà ṣé wọ́n mọ bí ọ̀rọ̀ kéwú dorí kọ ni tẹ́ ẹ bá fẹ́ hàn lé mọ́ nísìn kéèyàn sí Kùránì fún ọkọ wá dorí ẹ̀ kodò kó o tó kó o tó mọ̀ pé wọ́n dorí ẹ̀ kodò ó ti kọ́kọ́ fẹ́ máa kà nínà o. Mr. Jamiu adigunwa. padà sí ìpìlẹ̀ ọ̀rọ̀ mi ó rí pé mi ò bú ẹ mi ìdẹ̀ ní bú ẹ ọlọ́run ló àmàgbà ní èmi àti ẹ wàlọ́ọ̀hì bí mo ṣe sọ kìí ṣe ọlọ́run màgbà ní gbogbo ìgbà tí wọ́n máa rò ó ti wà fíìdì ó ti ṣe kíní kan èmi ń bẹ́ẹ̀kọ́ lọ́rẹ́ butu ó ní iye ọdún tí mo fi kéwú tí wọ́n ṣàtìfáì mi ní gbogbo ààyè tọ́já yí pé kèé ṣe kéwú rán dandan lèyàn gbàbẹ̀ kọjá tí wọ́n wàá ṣàtìfáì rẹ̀ sọ pé mo ti yan torí pé kò sílé kéwú tí ó dáa tí ò ní sí ọmọ akẹ́kọ̀ọ́ olórí kúkú náà ń bẹ̀ ṣùgbọ́n ilé kéwú tó bá jẹ́ pé wọ́n ṣàtìfáì pé ọmọ yìí àmọ́ gidi ilé ẹ̀kọ́ wa onímọ̀ ni gbogbo bẹ́ẹ̀ mo ti kéwu o mo kọ́ kéwu ládàbíyà tó pé àdàbíyù bàbá mi fọdún mẹ́tàlá mo wá fọdún mẹ́wàá ké lọ́dọ̀ bàbá àgbà ní máàdù mo tó wá piri mo tó kọ́ rí University of Ìbàdàn bẹ́ẹ̀ mo ṣe first and second degrees lójú ọ̀nà kéwì náà ni wípé ọ̀yà ẹ̀kọ́ tó níwèé rẹ̀ wá ẹ tó ń kéwú rẹ̀ wá ibi tí wọ́n ti pa méjèèjì pọ̀ tó níwèé àti ń kéwú. now Mr. Jamiu Adegunwa ẹ Western, question yìí ṣé èèyàn lè sọ pé wọ́n kọ́ lòun tó bá as a lawyer ní Nàìjíríà àbí ní kankan lùlù tí wọ́n bá ti ń sọ English language gẹ́gẹ́ bí official language so possible Madam dáhùn Jamiu so possible kẹ́nìkan sọ ní kankan nínú ìlú orílẹ̀-èdè tí wọ́n bá ti ń lo èdè òyìnbó gẹ́gẹ́ bí official language wọn kọ́ wá ní òun fẹ́ ṣe induction òun ti parí medicine ṣùgbọ́n òun gba f9 in English language so possible so possible ní Nàìjíríà yìí to be precise Mr. Jamiu Adegunwa tí wọ́n sọ wípé èèyàn chartered as an accountant wọ́n wá ní ẹ̀dẹ̀ wo àwa tá a chartered lónìí àgbé èbó kankan o english ò ní túmọ̀ o so possible mr jamiu adegunwa so possible kí wọ́n ní ẹnìkan di ẹnjìníà ní orílẹ̀-èdè nàìjíríà yìí tí wọ́n wá fún ní certificate pé yes is an engineer kọ́ wá ní fnl ló ń gbà ní english so possible gan kí wọ́n fún yẹn certificate ní nàìjíríà wípé ó graduate as a Yorùbá language graduate wọ́n wá fail English language so possible tí ó bá ti possible kò possible fún ẹnì kankan kó má má kéwú kó wá lòun fẹ́ máa tú Kùránì gẹ́gẹ́ bíi tiẹ̀ yìí sọ pé lárúbáwá sísọ ọ̀tọ̀ tó ni àwọn àfáà kan bẹ wọ́n mọ kéwú wọn à lè sọ lárúbáwá ṣùgbọ́n wọ́n mọ kéwú tú wọ́n mọ kéwú wọn lè sọ lárúbáwá tá à ń sọ wọn ò ní lè máa sọ fatafata bí àwa tá a bá lọ mẹdírásà nìgọmíyà là ń sọ bá a bá ń sọ wọn ń gbọ́ yé Jamiu Adégúnwà Mr Jamiu Adégúnwà ṣé wọn mọ bí ọ̀rọ̀ kéwú kọ ni tẹ́yìn bá fẹ́ hàn lémọ̀ nísìn kéèyàn sí kùránì fún ọkọ wá dorí ẹ̀ kodò kó o tó kó o tó mọ̀ pé wọ́n dorí ẹ̀ kodò ó ti kọ́kọ́ fẹ́ máa kà náà náà ká máa sọ wípé ó lè ka tírà tí wọ́n wọ̀ sọ wá ń bẹ nínú ẹni tí ó máa jiyàn wípé kéwú òpin síbi kéèyàn kan kùránì nìkan ni ó dàbí ò máa kà bíi tiẹ̀ yìí ó lè ka kùránì yẹn jù náà mo challenge ẹ mo fọlọ́wọ́n bá búra challenge tí mo fẹ́ sọ yìí mo fi ọlọ́wọ́n bá búra tíjánu adégún àbálẹ̀jẹ́ kémi àtọwọ́n jọ pàdé báyìí kó bá ń bẹ̀rù bó ṣe ń sọ pé òun láyà yẹn kò láyà o èmi ni wọ́n sọ fún pé kí n má tẹ̀rí sí i ìrùpọ̀ ọmọ ẹ̀ńtẹ́ ń pè lájígi ni ẹ mú ẹ kì í òòrẹ̀ wá ni ọkẹ̀jọ ń jẹ̀gbọ̀n nítorí wípé gbogbo ntẹ́yẹ bá ń fa ìmọ̀ kan ṣe ìjẹ̀gbọ̀n òdì ni yóò máa ṣe sọ ọmọ ń tọ́ fọ́ ìjọmọ olórí ní Bàrígà níjọ́ kìnìún àná sọ rántí lórí ọ̀rọ̀ ànábì ìsá ànábì ìsá tó ṣẹlẹ̀ láàrin ìwọ àti àwọn àfáà kan lọ́dún lọ́dún yẹ ní Bàrígà Ṣómólú Bàrígà Mr. Jamiu Adégúnwà sọ ọrẹ tí wá sí alẹ́ rẹ sọ ọrẹ tí àfáà tó jáde sí ọ tẹ́ pé ọ̀tọ̀ lẹni tó ń pè pé kọ́ wá tákù ẹ tẹ́ni yẹn tó jẹ́ pé ẹ wá gbé dìde sí ọ ó kéré sẹ́ni pátápátá sọ ọmọ bó ṣe fẹ̀ yẹ kálẹ̀ kí ló fà tí wọ́n fi yí ó kọ rìsálátùlà ákì rẹ padà ní Sanwó-Olú Bàrígà tẹ́fi di nǹkan míì tẹ́fi ń jókòó míì wọ́n bọ́ ọ̀bùn mi bàṣẹ. kí tí mo fi lọ ọbẹ̀ yẹn èmi èé lọ bí pásánà ìjù èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ni mo fi lọ ọbẹ̀ gbogbo nǹkan míì tó ń ṣẹlẹ̀ sí ẹ gbogbo nǹkan míì tó ń forí kó tọ́jẹ́ pé ọ̀rọ̀ ayé yín jọ ni kò kàn mí ṣùgbọ́n tí mo fi rìfà sọ̀rọ̀ tìyẹn ní sanwó ń pé ọ̀rọ̀ ẹ̀sìn náà lọ́mọ̀ dá wàhálà alẹ́ tó ní ànábì ìsá ò ní padà wá tí wọ́n wá ń jáde sí ọ kí ló fà tí wọ́n fi yí ó kọ rìsálátù láàkì àbí kí ló kọ ìjọ rẹ̀ padà nílùú tí mo sọ̀n láàyè tí mo sọ̀n torí náà níparí mo fi ọlá ọlọ́run mo fi bẹ̀ẹ́ ọlọ́run à ń sọ̀rọ̀ à ń láàgùn tó bá jẹ́ pé torí rẹ nìkan torí ẹ̀sìn rẹ nìkan ni mo bá fi ṣe tí mo ṣe yìí ọlọ́run ẹ̀san tó tóbi tó o máa san ẹni tó bá fẹ́ gbìyànjú láti lè ṣe nẹ́ṣírò ilmi àti dáwà ọlọ́run san mí wà pẹ̀lú mi tó bá jẹ́ wípé mo fẹ́ kílèmù ìdágbà mo fẹ́ kílèmù mọ́kéwú tí àwọn fẹ́ máa kílèmù mọ́kéwú ọlọ́run mẹ́jọ orí mi ò burú rárá rárá débi pé irú Jamiu Adégúnwà ní wàá máa fẹ́ bá táàkà kéwu àà àbùkù ti kan idà tí wọ́n bá tún lè sọ fún idà kó mú ju ọ̀pá lọ múnásù rẹ̀ wá àbùkù ti kan idà tí bá ń sọ fún pé idà ọ̀kàrè ó mú ju ọ̀pá lọ. alam tara anna saifa yankusu qadruhu. idha qila in. السيف أمضى من العصا واتوني إذا قولا إنت يا بابا يا ما وفايني ألم ترى أفاني كيسي أن السيف يبقى إدا إدا sword إدا yankusu kadiru. Ah, àbùkù ti kan àbùkù kan ìdà kan tó bá jẹ́ pé. ìdá kúlà. tí wọ́n bá wá lẹ́yìn ìdà wípé. Iná sẹ́fà amúdọ̀ mi nálẹ̀ aṣọ. Tí a bá lè sọ fún idà pé ah, ó wí ní ọ̀pá, ó mú jọ̀pá lọ, orí idà yẹn ti burú. Ìdá qila iná sẹ́fà amúdọ̀ mi nálẹ̀ aṣọ. Mo fi lè clear pé mi wá mi wá compete pẹ̀lú Mr. Jamiu Adégúnwà o. Competition tírú mi bá ní mo fẹ́ máa bá rú. Mr. Jamiu Adégúnwàsí níbi ọ̀rọ̀ kéwú àbí bí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run bí ìgbà tí ìdà tó wá ń ṣe fáàrí pò ń mu ju ọ̀pá ọ̀pá lọ ọ̀pá ìdà àtọ̀pá níbi nǹkan gígé torí pé mo ti yan torí pé ọ̀pá náà wúlò ju ìdà lọ níbi nǹkan míì ni mo fi tètè là torí criticism àbùkù ti kan ìdà tí wọ́n bá lè sọ fún pé o try níbi nǹkan gígé o lè gé nǹkan ju ọ̀pá yìí lọ ah, àbùkù ti ká ìdáhùn o àpadà sí ibú kò ní bá mi pẹ̀lú yọ̀ǹda Allah nínú àpadà sí ibú tó lè bá àyàn láyé òní kéèyàn jáfa kó wá máa bárù Mr Jamiu Adégúnwà rán ọ̀rọ̀ ọmọ kéwù jù ọ lọ ọmọ kéwù jù mí lọ rárá n tí mo clear ń bẹ ó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé òun wulẹ̀ mọ́ kéwù mo wá sọ fún pé ẹni tó bá ń gba f9 nínú English wọ́n máa claim to be a lawyer o ẹ tó bá gba f9 nínú nínú english wọ́n máa claim to be a medical doctor nílùú ibi tó bá jẹ́ pé english language ni official language wọn akulu qawli hadha astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin subhan rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin